ẹ̀yin ènìyàn wa àṣírí wọn ti tú o àṣírí ti tú lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí nínú nàìjíríà ni o àwọn tí wọ́n ra nǹkan ọmọkùnrin ènìyàn lọ tó yẹ pé tó bá ti lè fara tì ẹ́ bóyá nínú mọ́tò ni bóyá ní ìgboro ni ẹ jọ̀ọ́ àkíyèsí pàtàkì lélẹ́yìí fún gbogbo àwa ọmọ yorùbá pàápàá jùlọ lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí nàìjíríà ò fararọ báyìí o ìlú le koko oríṣiríṣi ọ̀nà òun ni àwọn tí wọ́n sápá àwọn wá owó òjijì yìí oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà báyìí o lọ́wọ́lọ́wọ́ báyìí àṣírí wọn ti tú o ẹni tí àwọn tí wọ́n mú báyìí wọ́n lọ bíi méjì bíi mẹ́ta tí wọ́n mú o tó jẹ́ wípé tó bá ti lè fara tìyàn bó ṣe ń ṣe é tí nǹkan ọmọkùnrin nǹkan ọmọkùnrin ni wọ́n ti ń lò báyìí o tó jẹ́ pé ṣe ni wọ́n ń rá nǹkan abẹ́ lọ báyìí nǹkan abẹ́ ọmọkùnrin ni wọ́n mú lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹyẹ ènìyàn wa ẹ má jẹ́ kí àṣàkẹ́ bá wa sọ gbogbo ẹ̀ tán a máa farabalẹ̀ à á gbé yín débẹ̀ ẹ fúrara yín fojú ara yín rí àwọn tí wọ́n mú bọ́ọ̀rọ̀ náà ṣe jẹ́ àti ibi tí wọ́n mú wọn lọ tán ti fẹ́ lọ ṣèwádìí kán lọ tẹ̀sí ẹ̀ wò ṣé nǹkan ọmọkùnrin yẹn ṣó wà ń bẹ́ẹ̀ àbí wọ́n bá wá obìnrin ni tó gbé obìnrin kóbìnrin bá fọwọ́ kàn án ṣó sì da ṣó sì gbérí ṣó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n ṣe tán nínú fídíò yìí ẹ̀yin ènìyàn wa hmm, òun la sọ fún wa wípé orílẹ̀-èdè Yorùbá òun ni ká yá a gbà torí pé àwọn èèyàn ò tẹ ẹ̀rí ọ̀nà àbáyọ bí akọ́ngé wọ́n gé orí àwọn èèyàn ni o wọ́n rá àwọn èèyàn lóko ni o ọmọ tuntun pẹ̀lú placenta gbogbo ẹ̀ náà ni wọ́n ń gbé ṣòwò lọ́wọ́lọ́wọ́ tí a wà ẹ̀rí pé ó lágbára ìdí tá a fi ń pariwo fún orílẹ̀-èdè yorùbá nìyẹn o ṣùgbọ́n ilé ìta mú wá fún wa yìí nǹkan ọmọkùnrin òun ni wọ́n ń rá lọ o àṣírí wọn ti tú o ọlọ́run á dẹ̀ bá wa máa tú àṣírí wọn àṣírí wọn ò ní bò torí pé mẹ̀kúnnù ìyà ń jọ ń jẹ wá ni kí ló wá dé tó jẹ́ ara ara wa ara ara wa lẹ ti wá ń ṣe ní jàǹbá mẹ̀kúnnù sí mẹ̀kúnnù ọlọ́run á fún wa o a ò ní dààmú o ẹ̀yin ni ẹ wá ẹ bá wo fọ́nrán náà Um, other guy steal your dick. Yes, sir. How it happened? After, like, I just rushed him. Or, like, after I don't understand, my prick, my, like, my dick, they missed. So, what happened? See what happened? Yeah, I even throw my trousers down because the fear. Instantly? Yeah. Then what the did he do? The next thing. He slapped you. He gave me a very dirty slap. He slapped you. Because the guy don't, like, he won't overpower me. He won't even carry bottle to save. wetin happen. team break. na so dey the guy pick don go. yes for here if you just carry them for bike if you no carry the okada on uh, uh-huh. they will see the passenger on na so wetin dey dey do. so the guy wey wear red no get pick now and that one wey wear brown na touch am. TV ìfúnná máa lu ọba náà lè kúndé pass and pass and pass you my wife I don't know how they tell me mad ọba wey ti àwọn ìṣọ free ju ọmọ náà ti tẹ̀lé àìkàdé wa àti àwọn ìṣọ free ju ẹ̀ mọ̀ gbọ́ba rẹ̀ síbi sísè lọ́nà ìdílé àti mad ìsísè bá ọmọdé ní ìṣọ̀ ẹ̀ ọ̀dà fúnfún ẹ̀ lóde ọ̀gá. So this, this guy pick pick pick lọ́dẹ again you check out. you see him. So the idea is that This guy in brown. Carry this guy with the red. They don't check this guy with the red. See him no get you So when they deny him, so they go shrine now. This man in the middle. They say last week they carry him picking on. So they bring the picking on back. So the problem go there now. As this one now, pick no day again. I pick no day again. Nice small. Small, no matter. You go come on, small. Small like this. Small. The Delta. Delta Ibo. You na Imo State. You say no be you do am. You say as e touch you, as e touch you, the man who disappear. Today we go find out. Who you dey work with for here? na for um, osakpano na dey work na there i dey go na dey stay for forest here for which side for forest who be your landlord um, I know the landlord name because my brother rent the house. If we go there now, people waiting they know me. Even this morning now we fight. Eh, they, they no person now. How they no go know you? Madam, they don't know me. They don't know me. Wait till you go find for that corner. Where you go? No be corner. They pass, they go in, they pass, they go. Why you call the bitter? because of when go to start for there prick. No be your prick ah. madam. Open and see him prick dey there. Wetin you want me to gain? Wetin you, wetin I give you, bro? you see the prick? He don't come out and show you me. You see the prick, he show you. He don't, yes, he don't come out and say, see, I don't come out and prick, I don't come out and prick. Nah, it no, gonna be a prick day for there. It go come out finally. It go come out finally. Nah, so the prick go shrink. Yeah, it go shrink. Yes, now. I'll come on your thing. When they come, I dey come. I don't give a gap finish. Like I dey go in dey come my side. The next thing, you know, say the difference They say person like brush you small than person tap you. I don't see like he just tap me. Ah i come be like guy wetin happen he don't even look back he just dey go guy wait guy wait the next like the way my body dey shake gan i no understand again na there i come go stop and na slap once i just touch and na slap once he just give me next thing na blow he just dey blow me the my pig just dey small dey since that time never stand. baba if they pull rope for my body do me anything na pain i go feel god wey dey heaven eh and see if like na me i don say make dem find out say i no carry the boy thing if dem get anywhere they go kill me make dem kill me i talk am with my mouth if woman touch this guy prick him prick go stand up make dem call woman come. which woman you know wey you go come from. money that one na money na. Uh, so they don talk say we go do the test and the test na be say we oh, go meet woman meet woman you know touch the guy small but according to wetin wetin dey happen like this dem talk say uh, usually uh, the way you they, they, they, they carry do when they don't catch the people, then catch them. So the thing they they'll release them. Thing will come back small small. They can't go meet to make man, you know, touch one or two to see whether the thing go heavy. You know, so we won't go check why the thing go heavy. And by God's grace, they pray make it heavy. I understand. Yeah. How far the place you wanna go? You don't work. You don't walk. Hold on. you don work abi ẹ lọ mú ọṣán wá èdè hold on how much dey your hand. sọ̀rọ̀ nine hundred naira. Ah. Ah. Ah. this is strange this is really really strange. I am speechless trust me. He asked this guy how much is his pocket. Say it's 900. Then they caught somebody else and they're asking how much the pocket. 900 too. Like before we came back, they caught somebody else. They caught somebody else. You see that, you see that guy? They caught somebody else and and they, they, they're asking him How much is his pocket? Says 900. The same question they ask the other guy, say 900 Two in his pocket Two. Wow. Wow. Wonder shall never end. What did this man talk about that one, sir? everything go dey okay. okay okay make dem follow am go that Monday. okay go if that Monday anything go dey okay. na here you go bring am. Ah, ah, this guy here this guy here this guy is victim. so na you that na that guy steal your dick. Yeah. how you take know. Um, when i'm going he say i go call he say i go give am money say I say I go I don't get money. He say how I say how much I say I don't get any money. He say give me two hundred I say I don't get. And she told my she told my body when I go France and I come and I, I just feel my body just shook. Uh, eh, and that's why I call my my people to come and help me. You call Hulam? Yes. Wow, so they come to beat him? Yes, they beat him well. What in contact, in contact. can No, say no, the person do am. So eh, as you dey so now, your your dick no dey again? No dey. It's small. small. Yes. Wow. No, no, I don't put on camera. I don't put on camera. But I see, but I know, I know, I know, I know, I know, Wow. Sorry, no worry. Yeah, y'all reach here and everything will do okay. Yeah. Yes, sir. Thank you, sir. Like you don't understand. This thing happens like every day. It happened last week. It happened last two weeks. Today alone now twice. I was pitting the guy. I don't even know say I. caught somebody else. They caught somebody else. You see that, you see that guy? They caught somebody else and and they they they are asking him how much is in his pocket. He says 900. The same question they ask the other guy. Say 900 too in his pocket too. Wow, wow. Wonders shall never end. Wow everything go dey okay. okay okay make dem follow go that Monday. okay go belle that Monday anything go dey okay. na here you go bring am. Ah, ah. ah. this guy here this guy this guy is victim. so na you die na that guy steal your dick. Yeah. how you take know. Um, when i'm going he say i go call he say i go give am money say I say I go I don't get money. He say how I say how much I say I don't get any money. He say give me two hundred I say I don't get. And she told my she told my body when I go France and I come and I, I just feel my body just shake. Uh, and that's why I call my my people to come and help me. You call Hulam? Yes. Wow, so they come to beat him? Yeah, they beat him well. Wetin him come talk? Him come say no be the person do am. So as you dey so now, your your dick no dey again? E no It's E small. Yes. Wow. Let me show you now. No, no, I don't put on camera. I don't put on camera. But I see her, but I know sure. I know sure. I know she, I not sure. Wow. Sorry, no worry. Yeah, I don't reach here and everything will be okay. Yeah. Yes, sir. Thank you, sir. Like you don't understand. This thing happens like every day. It happened last week. It happened last two weeks. Today alone now, twice. I was pitting the guy. I don't even know say I even buy him fearless me drink. I don't know say man. If you come here. they've already they've untied him. Killer. They are both liberals, two of them. They both want to buy Chelsea. I'm surprised. Strange to me. So I can't pity you now. I'm, sorry. When say do it, thank you. I'm sorry. I'm sorry. I love it. Okay. I'm sorry. I'm very sorry. Go to Japan. Go to Japan. Oh, that's ah, see, see, you speak good English. Oh, Why you do this thing now? You the guy, Jesus. Mm. I ask the question with me, I want to ask. Who sent them? Ah. Eh, where be? Yeah. Who sent them? Who sent them? Oh, oh, if you country hard for all of us now. and only him na only him dey face that uh, yeah. hardship obi now. country hard for all of us. hello sir. ẹ ajá kọ ẹ padà. lẹ́rọ̀. lẹ́rọ̀. torí. bá ẹ bá mọ èyí kan bẹ́ẹ̀ yẹn. ṣùgbọ́n ajá kọ ẹ padà. ajá padà ajá padà. yes sir. oyè ajá padà fún ṣe oyè àdìsí ṣe àbí ìgbàlẹ̀ sí ìgbàlẹ̀ bí ìpínlẹ̀ kọ́mọ ẹ lọ sí ìyẹ̀wò ìgbàlẹ̀ kò tó kó sí mi ò ní pàrà mi ní pàrà yẹn lọ́wọ́ mi báyìí torí ẹ̀ ní kọ́tẹ̀ ní. mo ní ah. pàrà láti ṣe. If you succeed today to get out of this, will you do it again? You won't do it again. Good. Please, what's the reason why you did it? Please? Is it because you need money? Is it because I don't know? I just want to know. I'm curious. Is it because of money? It's about money. It's about money. Please pardon me. How much do you get from this? Please pardon me. No. How much you get from this? I don't get any money from it. You don't get money from it? Yeah. But you say it's because of money. Mm. Is, is it that somebody is paying you to do it, or you are doing it so you can do ritual and get money? I'm not. I'm not ready to do any ritual. So what are you doing it for? Because me, I don't want you to do it again. And I want to believe you if you, if you escape this one today, say no before again. Are you married? Uh, sure. You have children? Four children. You have four children. So can you imagine saying they steal your picking prick? You like him. You not go like them. So please, why did you do this? Is it because of money to take care of your children? Huh? I'm doing this so that you can at least have a little bit of remorse and regret. So you feel maybe no go do it again. So I want to know why is it that they pay you to do it or you do them to take the ritual take get money which You have not answered that question. Ah. Can you tell me, please? Huh? Sir, yes, I'm. I'm very, very. I'm sorry for everything. I'm Why sorry. did you do it? Uh, God see everybody is mind. But for you to know everything that we, the one that will bring a light to everything. By the time we get to that place, you will see the light. The light will just open. Then you will understand. The question I asked you is why did you do it? It's a very simple question. Don't touch me. what what what can somebody do something for if not because of money? Fine, because of money. But I want to know, did they pay you to do it? Did they contact you to do it and they pay you off? Or Are you doing it for yourself to go and do it to get money? If you answer that question, I'll be okay. Hmm? Were you paid to do it? Stop now. We're not paid. We're not paid. Yes, sir. That means you went to um, a native doctor and they asked you to bring somebody's penis to make you have money. Is that what it is? That's what it is. Is it your first time? Yes, sir. Ah. <laughs> if you escape this, please don't do it again. If you escape this, please don't do it again. Please, how old are you? It was uh, how, how, old, how, old are you right now? I'm now 45 years. 45. You're still a young man. You're still a young man. I hope you get out of this and I hope you change. It's my prayer for you. I don't wish you bad after this. so are you regretting? Do you feel remorseful? Um, this kind of situation that I'm in now, I'm not happy about it. I'm not, I'm not. Your family is where? Are they in Lagos here? Yeah? wife and children. Ogun State. Ogun State. Ogun. Ọwọ́ ẹbí ẹ̀. Ọwọ́ ẹ̀yà kó nínú wọn. Thank you. Kọ́mọlé ẹ̀ kọ́mọlé àlábẹ́. That that condo is where we go. Ilé yìí ni bẹ̀rẹ̀ ní ẹ̀sìn house. Na my colleagues. Na my people that dey there. Ah, When you say people, what do you mean na babalawo? It's not babalawo. It's what? It's my people. Una, una plenty. Wey dey do am. No, we are just three. This guy right there, you know him? No. No, no, no. No, no, no. You don't know him? If you reach that second now where you talk so now, if you reach there, what's going to happen? Everything go be done. What you go do when done? The man that is there. Mm. make this your hand there one place. <laughs> I'm sorry, sir. It's okay. So if you reach that second now, what you go do when you come back? There was a man that we call. The man? Yeah. Babalawo? It's not Babalawo. What him be work? What him they do? It was uh, our follow worker. On our Mm. So you in it Babalawo? No, it's not. It's not. So which kind of boy I can get when they carry, carry dick, bring dick back? If you like Babalawo? So what thing go do? What thing go do? As he, he just with the, he just touching. You go touch the guy? Yes. Everything, come back? So if you, you can touch him, let me think. go. Why can't you touch him, May he come back? That's your organ. How it give you the power to touch? Abi, Abi, Abi make sense. I beg no vessel. No. For the purpose of knowledge. How does your God take give you that power? sir, please, don't don't be annoyed. I'm not I'm, annoyed. I'm not annoyed. This school, this school, ah. how did your God take give you the power? You want to know the could bind. I she follow you. Let let everything just so up. Then by the time he, just told the guy that everything will be okay. So that's how you know a bus was arranged, and um, he was taken to Jackonde. So that's where I left them. Yeah. So. I mean, guys, be careful out there. When you're going out, just pray to God. Avoid close contact with um, strangers, you know, him who may touch you and take one or two from your body. Ah, you can only be lucky when you when you find out on time. This one I see on today live, and it shocked me. Take care, guys. So this other guy, uh, the guy apologized. Uh, sincerely speaking, I don't feel life for now. I don't know whether I Duan or be in Duan, But according to what they they, they experience, they don't get before. They say when they catch them like that, say then go touch them back, or I don't know. Before you know, the person dick will come back, you know. So this guy apologized and all that, and I just make sure say okay, you know, they actually allowed him to go. As matter of fact, I protect this guy. Oh. Some guys they won't beat this guy, and, and I, I God save him. You understand? You know? And uh, sincerely, I know whether in Dwabi not Dwam, but I know say that guy Dick go and that guy Dick come back. That's that first guy. That one I did show, Asiam. Asiam. You know. So guys, like I said, be careful out there. I beg. Be careful out there. God bless you guys. ṣé ẹ ti bá wa rí bẹ́ẹ̀ yẹn ẹ rí i pé ayé le ìlú le koko nǹkan ò dẹrùn wọ́n bá ní òde ò dẹrùn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run á ṣàánú fún wa o a ò mà ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nà a ò mà ní rìn sọ́wọ́ àwọn a ò mà ní rìn sọ́wọ́ àwọn tá a gbé wa ní nǹkan ọmọkùnrin lọ elédìbọn rẹ̀ á mà ṣàánú fún wa àtobìnrin àtọkùnrin àbọ̀ ọlọ́run tó dájú á wà lórí ayé wa o ènìyàn wa ẹ bá wa fi èròǹgbà tí abẹ́ fọ́nrán yìí ẹ̀yin náà kọ́lọ́ ń ṣàánú fún wa o orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́nà àbáyọ sí gbogbo wàhálà yìí lẹ́dìmọ̀rì á ràn wá lọ́wọ́ Odùduwà á gbè wá o ẹ bá wa subscribe sí orí youtube channel wa àṣàkẹ́ tv show ẹ̀yin tẹ́ ti ń wo fọ́nrán wa tipẹ́ tẹ́ ẹ bá wa subscribe ẹ bá wa subscribe lẹ́dìmọ̀rì á ràn wá lọ́wọ́ o.